hello guys hello you're welcome back to our youtube channel yes so please do not forget to like and subscribe to our youtube channel guys do not forget to like and subscribe hmm. it is getting hotter and hotter it is getting hot hotter hottest it is getting hot guess what is happening hmm. Lide came out, oh, Lide came out, called Elizabeth, Elizabeth, oh, now everybody, and told them that Miriam is my friend. I know Miriam more than you people. Miriam is my friend. I know Miriam more than you people. Yes, oh, she is my friend. She she she she is wicked. She has bad plans. In fact, eh, for this uh, moment, as the matter is like this, so stay away from Miriam. Stay very far away from Miriam. Stay very, very far away from Miriam. At this moment, stay far from who? From Miriam. Miriam is not a good person. Miriam is not a good person. Stay away from her. now that she is raging now that she is behaving like this now that she is behaving like this stay away from her yes stay away from her she is not a nice person this mood where mariam dey na when she see say una dey para una they they they they gang up against her now everybody should take cover everybody should take cover and anything make Miriam say she wan go Ibira anything make her say she wan go Ibira everybody should be careful because once she say she wan go their house no say she dey go find wetin na uh, she dey go renew some juju she dey go do some kind work stay away from Miriam. with everything stay away from her that that word that word is is is is alarming sending serious warning to everybody and they were like if miriam come back she was like if miriam come back they should not allow miriam to cook in the palace they should not allow miriam to cook in the palace Come on, jẹ́ miriam dáná fún kábíyèsí o come on, má Miriam, kí miriam eh elizabeth kó má dáná fẹ́ni kankan nínú ààfin in fact kó má ní ẹ̀ kitchen kó má ní ẹ̀ àwọn chef àwọn cook nínú ààfin kó má súnmọ́ kankan nu wọn because òun lọ̀rẹ́ Mariam òun lòún mọ Mariam òun mọ Mariam kí Mariam tó dáàfin òun mọ Mariam kí Mariam tó kó tó mọ Ọọ̀ni so ká má jẹ́ kí Mariam ṣe kí ni ká má jẹ́ kó súnmọ́ kábíyèsí kó má jẹ́ kí Mariam ṣe kí ni kó má jẹ́ kó súnmọ́ kábíyèsí kó má jẹ́ kó súnmọ́ kitchen àfihàn àtọ́làtọ̀ wọ́n nítorí tó bá súnmọ́ kitchen àfin gbogbo plans gbogbo plans tí wọ́n fi ṣe gbé Queen Naomi padà wá sáàfin kíní everything is going to scatter everything is going to scatter wọ́n ní anything tó bá jẹ́ tó bá máa jẹ́ kí Mariam anything tó bá jẹ́ kí Miriam ṣe kí ni kó kúrò láàfin bó wá padà inú ẹ̀ wá ń dùn ó wá ń ṣe nice nice Any, ẹ eh, everybody bó ń fẹ́ dáná òun fẹ́ ṣe kí ni kan ó ní kó má jẹ́ kí Mariam débẹ̀ kó má jẹ́ kó súnmọ́ bẹ̀ kó má tiẹ̀ jẹ́ kó ṣe ọ̀yàyà débẹ̀ mostly if they want their themselves alive ó ní kán má lọ gbókù láàfin wọn wọn dẹ̀ ní gbókù lásán kán má gbókù lásán ó ní wọn ní gbókù lásán o but eh, things will turn around again back to square one back to square one Mariam does not like losing she does not like losing at all tí o bá lọ in her way if it doesn't go her way it will not go in any other person's way òun ló fi mú tí ó fi sọ pé ṣebí kábíyèsí ò fẹ́ lọ́ọ̀vù òun tí kábíyèsí ò bá lọ́ọ̀vù òun lá kábíyèsí ò lè lọ́ọ̀vù Mary eh, Naomi káwọn méjèèjì wà bẹ́ẹ̀ without the man torí àfin tí Mariam wà báyìí kì í ṣe pé fìyà jẹra ni kì í ṣe pé bóyá Mariam rí ó rí owó kan láàfin àbó orí gbádùn kan jẹ láàfin eh, kinní kan attention kan nothing like that nothing of such nothing of such gbọ́lá gan kò rí kéré wa gan kò kàn án ọlọ́run ló mọ iye ọjọ́ tí kábíyèsí ti fọwọ́ kan mariam last ọlọ́run ló mọ iye ọjọ́ tán ti ṣídìí ewu last so ló ń bẹ̀ wá ó ń bẹ̀ wọ́n ó ń bẹ̀ everybody ó ní let let this thing Hey, ẹ má jẹ́ kí mariam ẹ má jẹ́ kó dáàfin pẹ̀lú pé ó jáde ó wá padà wá sáàfin ẹ má jẹ́ kó dáná o ẹ má jẹ́ kí mariam dáná o ẹ má jẹ́ kó ní ẹ inú òun dùn òun fẹ́ ṣe kinní kan nínú ààfin ìyá kó kọ́ ṣe get together kan kó ń gádà gbogbo àwọn ẹ̀wẹ̀ olórí àwọn olórí òun àwọn olórí kábíyèsí beautiful wives of kábíyèsí ṣó òní ló ẹ̀ṣẹ̀ mọ̀ pé beautiful òun ní kẹ́ ẹ má gbà wọn ó kàn lè fi àmì àrepentance díẹ̀ hàn yín kó ní àwọn ti repent òun ò ṣe kinní kan mọ́ wọn ṣe wá kan mọ́ wọn ṣàwó kan mọ́ ó ló ń gbé yín mọ́ra ni o in fact in fact hmm. ó ń try so hard kí ni mo wí Mariam ń try so hard báyìí so ẹ kàn lè rò out of desperation she's just trying to be she's just trying to be this she's trying to be that ó ní rọ́ ni o ó ní Mariam fẹ́ lọ tún ara ẹ̀ ṣe ní ìbìrà ni o ó fẹ́ lọ tún ara ẹ̀ ṣe ní ìbìrà ah eh, kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ láàfin o kì í ṣe nǹkan kékeré ní í ṣẹlẹ̀ láàfin kò ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin ò ń ṣe tí it's all for babies it's not a child's play it's not a child's play. Hmm. Ewo, emi going gan nígbà mo gbọ́ mo gbọ́ gist Eru ẹ̀rù tí ẹ kọ́kọ́ bà mí torí àánú Naomi kan ń ṣe mí ni ẹ̀rù kọ́kọ́ bà mí torí Naomi ti fẹ́ ṣe kínni Naomi ti fẹ́ ó ti fẹ́ padà sáàfin gbogbo rògbòdìyàn mi tún ti ń Eh? tínú wá sí ń dùn pé yes finally Naomi ẹ eh, ó ti ń lis ten sí kábíyèsí ó ti incentivize to kábíyèsí you know things like that ẹ wo ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí ẹ ọ̀rọ̀ yìí ọlọmọ yẹ kí ọlọmọ yẹ kí kí kí kí kéṣù rọ́wọ́ mú o nínú ọ̀rọ̀ tó wà lẹ yìí o kéṣù má rọ́wọ́ mú ni òun làdúrà tá a máa gbà o ah plan Naomi kó má bàjẹ́ o nǹkan tó ti tó ti plan láàrin Naomi àti Naomi àti kábíyèsí ti plan kó má tún dàrú o. Hmm. anyways anyways that's how the matter is o bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn kẹ́ẹ̀dẹ̀ má gbé láti ṣe kíni láti like kẹ́ẹ̀dẹ̀ subscribe sí YouTube channel wa kẹ́ẹ̀dẹ̀ kọ sínú comment section nkẹ́ kọ́tẹ́ rò your feelings how you feel on this issue please let us know in the comment section màá lè ṣe máa ṣe kíni a i will see you in my next video yes we will be coming back steadily steadily to give you as it is hot Matter for grand, o wey be sending need update oh. matter for grand. yes so make una stay tuned and what click on the post notification bell so that as we knack am like this you go hear am bye.